أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها المسلمون اتقوا الله سبحانه وتعالى في سركم وعلنكم واعلموا أنكم ستحشرون يوم القيامة أيها المسلمون منذ أيام استقبلنا شهر رمضان وبالأمس ودعناه مرتحلا عنا شاهدا لنا أو علينا وفي صبيحة هذا اليوم الأغر يوم عيد الفطر المبارك غدوتم إلى رب كريم يمن بالخير ثم يثيب عليه بالجزيل لقد أمرتم بالقيام فقمتم وأمرتم بصيام النهار فصمتم وأطعتم ربكم فاقبضوا جوائزه وارجعوا راشدين إلى رهالكم فإن ربكم قد غفر لكم ويوم القيامة ينادى على الصائمين أن أدخلوا الجنة من باب ريان ثم تلقون ربكم في جنات النعيم فتفرحون بصيامكم إخوة الإيمان لقد شرع لكم نبي الهدى بعد شهر رمضان صيام ست من شهر شوال كما حث على ذلك رسول الله صلى الله عليه وعلى آله وسلم وكما حث على صيام الاثنين والخميس ويوم عرفة وعاشوراء فصوموها أيها المسلمون وحافظوا على الصلوات في أوقاتها فإنها أول ما تحاسبون عنه يوم القيامة ومن لم يؤدي فريضة الحج بعد فليؤدها قبل أن يحال بينه وبينها ثم استوصوا بالوالدين خيرا وترحموا على من مات منهم مسلما تحببوا إلى أبنائكم وصلوا أرهامكم وأقاربكم وأسنوا إلى الأيتام والأرامل والفقراء وأوفوا المكيال والميزان واجتنبوا الجش والكذب في البيع والشراء يا معشر التجار وإياكم والخلوة بالمعظفات يا أصحاب المكاتب والإدارات فإنها محرمة ويا معشر المسلمين اجتنبوا الربا في المعاملات فإنه من السبع الموبقات وغضوا أبصاركم واحذروا مصافحة النساء غير غير المحارم فإنها من المحرمات وتصدقنا أيتها النساء يا معشر النساء من أموالكم وحل من أموالكن وحليكن لتنقذن أنفسكن من النار وإياكن والتبرج أو أو التشبه بالرجال أو مصافحتهم فإن الله سبحانه وتعالى حرم ذلك وحذار حذار أيتها النساء ويا أيها المسلمون من الذهاب إلى الكنائس والمشعوذين فإن هذا من الشرك الأكبر بل يخرج صاحبه من الملة والعياذ بالله من ذلك ويا معشر الرجال استوصوا بالنساء خيرا ولا تدربوهن بغير حق ولا تقبعوهن فإن الله يبغض ذلك ثم اعلموا أيها الصائمون أن من علامات القبول في هذا الشهر الكريم أن تجد نفسك أيها المسلم بعد رمضان وهمتك متواصلة بالطاعة ورغبتك مستمرة في العبادة ومن علامات الخذلان والعياذ بالله من ذلك أن تفتر النفس بعد رمضان تفتر النفس عن طاعة الله سبحانه وتعالى بعد رمضان وتنصرف عن عبادة عن العبادة وتعود إلى ما كانت تقترفه من المعاصي الأمر ليس رمضان والزمان أوصى من رمضان والحساب مستمر في رمضان وفي غير رمضان والثواب والعقاب على رمضان وشوال وشعبان وبقية الشهور والسؤال آت عن أمرك كله فيما أتممته وكيف قضيته وعن أبي برزة الأسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم لا تزول قدم عبد وفي رواية لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن أمله فيما فعل وعن علمه فيما فعل فيه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه فيا أيها المسلم لا يكون آخر عهدك بالصيام وقراءة القرآن وغير ذلك من العبادات هو رمضان واعلم أن سيدنا رسول الله رسول الله صلى الله عليه وسلم قد ندب الاستمرار في الطاعة والعبادة اجعل أمرك كله عبادة وعبودية لله الواحد القهار كما قال الله سبحانه وتعالى بذلك واعبد ربك حتى يعطيك اليقين واعلم أيها المسلم أنه يجب عليك أن تتعلم أمور دينك أمور دينك من مصدر صحيح ومعين صاف فإن, فإن العلم قال الله وقال الرسول وقال الصحابة والعلم دين فلينظر أحدكم أمن يأخذ دينه واجتنب أيها المسلم علماء السوء الكذابين المتعالمين الذين يفسرون القرآن الكريم بأهوائهم ويفسقون الصحابة ويسبونهم فالصحابة عندهم من أقروه ومن لم يقروه فإنه ليس بالصحابة بل كانوا يطعنون بالصحابة الكرام آه عليهم من الله ما يستحقون يا معشر المسلمين إنه لمن عجب العجاب أن ترى بعض المسلمين أفطروا بالأمس وتركوا الصيام يوم أمس لعل لعلك ترى وتسمع عنهم ونحن لا ندري ما اعتمد ما الذي اعتمد عليه أهل الله حتى أفطروا متعمدين متعمدين لترك الصيام ونحن لا ندري أدان بعضهم اعتمد على على الحساب الفلكي فليخبرهم من عرفهم بأن لهم قضاء يومهم هذا هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ọba ní fún ọlọ́wọ́ ọba ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ìkẹ́ ọlọ́wọ́ àti ìgẹ́ rẹ̀ kọmọ abá òjísí ọlọ́wọ́ ànẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá kí ànẹ́bì bá kí àwọn aráalé rẹ̀ bá kí àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí òfìdí ọjọ́ alkiyama ọlọ́wọ́ bá ló tóbi jù ọlọ́wọ́ba tóbi jù kò tí tó tóbi tó ọlọ́wọ́ba kò sí ẹnìkan tí ìjọsìn tọ́sí ló ti tọ́ lódodo àfi Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba lọ́ba tó tóbi jù ọlọ́wọ́ba ló tó tóbi jù gbogbo tí jẹ mọ́ ìran ọpẹ́ tọ́lọ́wọ́ba ìlẹ́kẹ́ ọlá ní í gbogbo àgbàjẹ́ mùsùlùmí ẹjẹ́ bẹ̀rù ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní wa àti ní gbangba wa láti kan wa tí ọlá rẹ̀ ga jùlọ lọ gbogbo ní àwọn ọjọ́ pẹ̀lú àánú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní àná òun náà aládágbére fún oṣù ramadan lè tó pàyìndà tó kú lọ́dọ̀ wa oṣù àánú oṣù gẹ́ oṣù rere bó tilẹ̀ jẹ́ pé ń ọ̀pọ̀lọpọ̀ musulmi inú rẹ̀ ń dùn ara rẹ̀ yá pé a ah, ó ti lọ oṣù yẹn oṣù tí ò jẹ́ kéèyàn gbádùn oṣù tí ò jẹ́ kéèyàn jẹ oṣù tí jẹ́ kéèyàn ọ̀pọ̀lọpọ̀ èrò tiwọn nìyẹn ṣùgbọ́n obìnrin wa lọ sọ́dọ̀ ẹlẹ́dàá wa lẹ́ni tí ó lọ jẹ́rìí gbé wa tàbí tí ó jẹ́rìí takò wa ọlọ́run àbẹ̀ ọ̀dà kùn tí ó jẹ́rìí gbé wa ní o mọ́jọ jẹ́rìí takò wa ní òwúrọ̀ ọjọ́ òní tó yọ yìí ní ọjọ́ ọdún ìtùnú tó jẹ́ ọdún ọjọ́ oníbùkún oníkálukú yín ẹ ti wá jíwọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ọba ọlọ́rẹ ọba tó ṣe pé máa ń tọrẹ pẹ̀lú oore tó pọ̀ bákan náà kì í sì máa ń sàn ẹlẹ́sàn oore tó pọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlápàá yín láti ẹ̀kẹ́ ìdìde kẹsìn náà nínú oṣù Ramadan ẹ̀sìn múṣẹ́ ọ̀pọ̀ yín láṣẹ kẹ́ ẹgbàrẹ́ lọ́sàn Ramadan ẹ̀sìn gbàwẹ̀ fọ́lọ́run ọba ẹ̀wá tẹ̀ láti ọlọ́run ọba ẹ̀yà máa gba àwọn ẹ̀bùn ọ̀rẹ́ orí oríṣiríṣi tọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọmọ pé fún yín látòní lọ tó ti gbójú yín ó lè má rí ṣùgbọ́n lọ́wọ́n bá ìlékí ọlá mà nígbò òun gbé ọrẹ àti orí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́wọ́n bá ìlékí ọlá ti forí jì yín ti jẹ́ ọgbẹ́ǹde ọlọ́run ọba ìlékè ọlọ́run máa pè gbogbo yóò nìkan máa pè gbogbo àwọn aláwẹ̀ wípé kí wọ́n gbọ́jọ́ ọ̀nà kátà ń pè ní ọ̀yán wọ́n gbọ́jọ́ ọ̀nà ìwọlé báyìí ni gbogbo ẹni tó bá àwẹ̀ yóò wà máa dunnú níjànà nínú àlìjánà pẹ̀lú àwẹ̀ rẹ̀ tó ti fọ́ bá kí ọlọ́run ọba kó fèrè àtẹnìfọ̀ kan wá sí ẹni tí ó sallallahu alaihi wasallam ọmọ sẹ́lọ́ fi fún wa o yí pé ń gbà bá gba àwẹ̀ Ramadan wa ìpé tán ká tún gba mẹ́fà kan nínú oṣù Shawwal ètò ti gbóṣù náà o ti bẹ̀rẹ̀ lónìí lónìí sì ní àìkí ń gbáwẹ̀ gẹ́gẹ́ bó ti wà nù súnà nígbà Muhammad sallam ṣùgbáwẹ̀ náà yóò bẹ̀rẹ̀ láti ọ̀la lọ fẹ́ni ní bá mọ̀ lè gba gbogbo ẹ̀ wọn ni o ẹ pé òun ò ní gba gbogbo bẹ̀rẹ̀ àwẹ̀ ó sì máa bẹ̀rẹ̀ òun fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́jọ́ ojúmọ̀ tí ó sì máa gbàtẹ̀lé ra wọn lọ kò sábúrú níjọ́ kejì rọ̀mọ̀ níjọ́ kejì ọjọ́ ìtùnú alẹ́tẹ̀kínni o alẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ bákan náà ká má gbàgbé nínú àwọn àwẹ̀ tánì sọ́lá ń lójú kòkòrò rẹ̀ ọjọ́ ọjọ́ ọjọ́ àrọ̀fá ọjọ́ àṣùrọ̀ wa náà táwọn àsìkò tí ó ṣe wa nípa rẹ̀ tọba àdìjọ́ gbèdé bẹ́ẹ̀ sì ni ẹni yóò tí ọba tí ì ṣe hajj nínú wa tọ́lọ̀ ń fún lágbára gbogbo àtà àjọ́dọ̀ tọ́lọ̀ ń fún lágbára láti ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn táàmọ̀ tẹ̀ra wa yí pé ni ẹ̀dàkùn ilé ń gbé tẹ́lẹ̀ tẹ́nìkan lè kó bẹ́ẹ̀ sọ pé àwọn òtí sẹ́sẹ́ àwọn hajj lónìí ládùn ìkọ̀ rárá o kò tí ìyá o torí fáwọn mutí àwọn ń ságbèrè àwọn ń ṣe torí ẹ àwọn ọmọ lọ hajj lára wọ́n máa lọ hajj lára tètè lọ mójútó hajj rẹ kó o ṣe síwájú kí n ti kọdí ni kó tó di pé yọ kọdí o tó fi ní lágbára títí mọ́ ikú àmọ́ kọdíyàn àárẹ̀ ma kọdíyàn àìní kọdíyàn oríṣiríṣi nǹkan oníkọdíyàn àgbàlagbà àtúnṣàtọ̀sílẹ̀ dáadáa fún wa wípé ká ṣe rere sáwọn abinibi wa méjèèjì àwọn náà ló ní mọ́tò tí wọ́n wà wá wá sáyé nígbà tí ọlọ́run ọba ọlá sínú wọn bákan náà tọrọ ìkẹ́ fún gbogbo ẹni tó ti kúnnú àwọn òbí wa tí Islam bákan náà àwọn ọmọ wa ẹja kún ọmọ ara ẹja tí wọ́n lọ́mọ dáadáa káfí bá káfí àwọn mọ̀lẹ́bí wa alásùnmọ́ wa ẹja ṣe dáadáa sáwọn ọmọ àwọn opó àwọn aláìní ẹja ṣe dáadáa sí gbogbo àtàjọ́ lówó e rí i pé pẹ́rẹ́gì òsùn giwa wa òsùn apẹ́rẹ́gì wa ẹ jẹ́ ká pé dáadáa o òsùn oníga méjì wa náà ẹ dákun ká mójútó òun náà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́fẹ́ ká mójútó ká jìnà sí jàǹbá ìwà jàǹbá owó wa níbi káràkátà wa ẹ dákun jìnà sí gbogbo atajolowo gbogbo awata tá jẹ́ ṣiṣẹ́ ní àwọn ọ́fíìsì ní àwọn iléeṣẹ́ iléeṣẹ́ iléeṣẹ́ jìnà sí gbogbo ọba wa tí wọ́n sọ pé kí wọ́n gba àwọn èèyàn wọlé ẹlòmíràn máa sọ nítorí wọn ò ní fún yín ní abundance kankan ara bó ti kọ́ ma ó sì ń gbowó nínú ilé iṣẹ́ yẹn àdébí sallallahu alaihi wasallam tìjọ́ yìí wá pé hadiyatul ummal bulul ó ní ẹ̀bùn tá à ń fẹ́ ni tó ṣe pé ń ṣiṣẹ́ tí ń gbowó iṣẹ́ rẹ̀ bulul ni o bí ẹni tó jí nǹkan gbé nínú ọrọ̀ ogun bẹ́ẹ̀ náà ló ṣe rí kọ́lọ́ndàkùn yàwá yarú aburú báyìí gbogbo àdá jẹ́ mùsùlùmí ẹ̀dàkùn ẹ̀já jìnà tìrìbà èlé níbi gbogbo káràkátà bákan náà ká lọ mọ ipe ìkan nínú àwọn nǹkan tí ìjẹsẹ̀rùn òun náà ni iri wà ẹ járe àwọn ojú gbogbo àwọn adájọ́kùnrin àtobìnrin bákan náà ká sọra fún ìmọ̀ bá àwọn obìnrin lọwọ tí wọ́n ṣe wa ẹ dákun ẹja sọra fún wa tí wọ́n ti ṣe ìyàwó wa ẹja sọra fún gbogbo eléyìí ìwọ ni gbogbo ẹ̀yin wa bákan náà ẹ bákan náà ẹja jìnà sí ìmúra kí ìmúra ìmúra kí ìmúra ìmá wọ aṣọ tó fún ẹja ṣọ́ra fún ìmá wọ aṣọ láì ní fi jìlìbáàbù sí ẹja ṣọ́ra fún ìmá forí kalẹ̀ ẹ̀dàpọ̀ ẹja ṣọ́ra fún tàbí ìmá kọ́sí ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ṣe pé wọ́n ń kọ́sí ọkùnrin láwùjọ tá a wà lónìí tẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo tó bá ti jẹ máàmì ọkùnrin ẹ jẹ́ ká wà tá a jóbìnrin ẹ dákun ẹ jẹ́ ká jìnà sí ìjà ṣọ́ra fún gbogbo àwọn ìṣesí wọ̀nyí bákan náà ọ̀pọ̀lọpọ̀ ara tá a jóbìnrin ń bà wá nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń lọ sí àwọn ṣọ́ọ̀tì ibi tẹ́yàn ti ṣọ́ọ̀tì iṣẹ́ tí ò ti ní jèrè iṣẹ́ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín lọ gbogbo àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ tẹ̀ ń lọ lárí yín o ọlọ́run bá tó da yín mọ̀ yín ó sì mọ bí ó ṣe mú yín ó sì mọ bí ó ṣe tún náà sírí yín tẹ̀ ẹ̀ bá lọ jáwọ́ ńbẹ̀ ìyẹpẹrẹ ní bẹ́ẹ̀ àbùkù ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ míì láti báràkì ẹlòmíì ń lọ lábẹ́ láti ọjà àgbẹ̀ ẹlòmíì wá sí eréà yìí láti eréà yìí ẹlòmíì lọ sí báràkì gbogbo ọ̀nà oríṣiríṣi làwọn obìnrin lọ kílẹ̀ ń wá káàkiri kílẹ̀ sọnù tó ṣe fẹ́ ń wá káàkiri báyìí sọ̀rọ̀ ayé yìí náà tó ṣe fẹ́ fi sílẹ̀ ṣe náà lẹ́ ń wá káàkiri ẹ̀dá kan ẹja sọ́ra ẹ dákun ẹja sọ́ra ẹja sọ́ra gbogbo sẹ́fì ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ́ẹ̀tún nálẹ̀ àwọn adáhùn ṣe ilé adáhùn ṣe ilé yẹ̀ wọ́n wò alálàáfáà ni ẹlẹ́gbẹ̀jì kan ni aláwo ni ni gbogbo àwọn tẹ́ ń lọ báyìí Eja dákun ẹja sọ́ra ń bẹ̀ ẹja jìnà sí tẹ́ ẹ má àwọn akọrin yóò náà ríran gbogbo wọn náà yìí kò sẹ́dà mọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba dẹ́dà ọlọ́mọ tí ó tẹ̀lé gbogbo ata ẹ dákun ẹ jẹ́ rere ẹ dáadáa sáwọn wa o a ti gbọ́dọ̀ máa lu àwọn ìyàwó wa láì lẹ́tọ̀ọ́ a ti gbọ́dọ̀ máa bú wọn abúmú àwọn a gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlákórira síbẹ̀ gbogbo a fi lẹ́ni tí ìjọsìn rẹ̀ tí ó máa tó tẹ̀léra wọn lọ lẹ́yìn Ramadan bó ṣe ṣe ìgbìyànjú ní Ramadan yìí kó tó wá máa ṣe ìgbìyànjú lọ pẹ̀lú títẹ̀ lọ́lọ́run ó sì jẹ́ pé ojú kòkòrò rẹ̀ yóò máa lọ níbi ìṣèjọsìn fọlọ́run bákan náà nínú àpẹẹrẹ ìyẹpẹrẹ nínú àpẹẹrẹ orí ibú kọ́lọ́n yẹmi àtẹnìkọ̀ọ̀kan wáyà òun náà ni kẹ́mi ọwá lọ sinmi lẹ́yìn Ramadan kó níbi títẹ̀ lé tọ́lọ́run kẹ́mi ọlọ́kú níbi ìmáṣejọsìn fọlọ́run lè tó ṣe pé o ti ń ṣe bọ̀ wá tẹ́lẹ̀ ní oṣù Ramadan tàbí bẹ́ẹ̀ kọ́ kẹ́mi ọwá di nǹkan tó ṣe yí pé yọ wà á lọ ọmọ padà sínú ẹ̀ṣẹ̀ ètò ṣe pé ó ti pàtì nínú oṣù Ramadan ẹ má jẹ́ agbágbé pé ọjọ́ orí wa ń lọ ọjọ́ orí wa ìṣiṣẹ́ oṣù Ramadan nìkan ìbàtà abẹ́lò láyé ọkẹ̀nu ó gbòòrò sí gbàyè tó bá sì wọ Ọlọ́run lè fún ìgbà náà lè fún máyàn ìṣirò tẹ́ yóò ti máa lọ ní oṣù Ramadan àti nínú oṣù yóò wáyé nípa gbogbo ọjọ́ orí wa bó o la ti pé ọjọ́ orí wa ni gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alaihi wasallam sọ fún wọn hadith abu barza al-aslami kọlọ́n bá ní yọrù sí wọn. wọn ló jìtì ọlọ́run sọ̀tọ́lọ́ sọ pé ìgírísẹ̀ méjì ẹ̀rú kan ò ní díyẹ̀ níjọ́ gbèǹde títí tí wọ́n fi béèrè lọ rẹ̀ nípa nǹkan mẹ́rin wọ́n béèrè lọ rẹ̀ nípa ọjọ́ orí rẹ̀ níbo lọ́tàn sí nípa rẹ̀ ìkíni wọ́n bè lọ́rẹ̀ ń pa dúkìá rẹ̀ ọ̀nà olọ́gbàrí gbogbo ẹni tí gbọ́nà tí ọ̀dà wọ́wọ́ ẹja agba ọ̀nà tó dáa kájú wárí sìkì wọ́n lọ lọ́rẹ̀ o ọ̀nà olófi jọ níbo ló sì náwó náà sí bákan ara rẹ̀ níbo kú ara rẹ̀ sí gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ má jọ jẹ́ pé ìgbẹ̀yìn iṣẹ́ rere wa òun náà ni oṣù rọmọdán o kọ́mọ́ ìjẹ́ pé kùránì tá ń kà nẹ́fílà tá ń ṣe àwọn àwẹ̀ tá ń gbà àwọn ìjọsìn tá ń ṣe àwọn àrántí ọlọ́run àwọn gbogbo dáadáa ìfẹ́ lóun tá ń ṣe ẹ má ọjọ́ pé ní oṣù rọmọdán ọba tó ní rọmọdán òun náà ló ní àwọn oṣù yókù náà gbogbo àwọn Muhammad ọba ọlá ó ti ṣe wá lójú kòkòrò ọba kú ni kódà ga jùlọ pàṣẹ fún pé sin ọba títí kí ikú títí àmọ̀dájú yóò fi wá dé bá ọ gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹjẹ́ àlọ́ pé ìdùnnú ayọ̀ táǹtì lónìí àti bọ́lá ọba ìlẹ́kẹ́ ọlásẹsẹ́ ló fi fún wa kò túmọ̀ wípé káwá lọ máa ṣe gbogbo sọ́lọ̀ ọ̀fẹ́ o ẹlòmíì ní ti tọ́ba ti kúrò ní mùsọ́là oní pé ayayọ ọdún ni yọ lọ gbá ọtí sí ayayọ ọdún ni yọ máa gbá gbó sí ayayọ ọdún ni yọ máa mu sìgá ayayọ ọdún gbogbo sọ́lọ̀ ọ̀fẹ́ yọ wà máa lọ síbẹ̀ ẹ dákun ẹja sọ̀rọ̀ à ń bẹ̀ ìdí ń jẹ́ ayọ̀ ọdún kò túmọ̀ pé káwá lọ ṣe gbogbo sọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ ọlá yọ̀ ọ̀fẹ́ lórúkọ páyọ̀ ni ẹ̀dàkùn ẹ̀já sọ̀rọ̀ mẹ́ dájájú ìpìlẹ̀ wípé à ń dunnú lónìí òun náà ni pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá pé èdè rẹ̀ léwa lórí pẹ̀lú pé ní kó sùn rọmọdán ó ṣe kò ń gẹ́ wa àtúnwá gba oṣù rọmọdán náà àwa àgbà tán ọlọ́run atúnikásíkò ọdún ó ṣe kò ń gẹ́ wa àdìpẹ́lẹ̀ yìí àpẹẹrẹ pé ìdùnnú dáadáa ni àwa láti lọ sọ́ra kúrò níbi ṣiṣẹ́ lọ́hùn a gbọ́dọ̀ tí ojú ewé àkọsílẹ̀ tí wọ́n ti kọ́ ń pa wa tó ti mọ́ dáadáa tẹ́lẹ̀ a gbọ́dọ̀ dọ̀ díẹ̀ pẹ̀lú ìmọ̀ gbọ́ orin bó tilẹ̀ jẹ́ pẹ́lú mi nu wa lónìí mọ́júmọ́ yìí ẹlòmíì gbọ́ orin mọ́júmọ́ ni torí ẹlòmíì lọ sáìsùn ọdún ni tó fi tó fi tó fi dàsìkò ẹlòmíì ò tí ì bọ́ ta ó ti sùn kọ̀ wá sí musọ́là oríire ńlá ọwọ́ àforú ẹni bẹ́ẹ̀ nígbà tá a tún kó ní musọ́là báyìí ẹ ẹja sọ́ra o ẹ torí ọlọ́run ẹja sọ́ra a gbọ́dọ̀ padà sídìí orin gbígbọ́ èèwọ̀ ni ẹ dákun ẹja jìnnà sí bẹ́ẹ̀ náà ni ìmọ̀ wo gbogbo ntọ́lọ́wọ́n ìlẹ́kẹ́ láti wíwò rẹ̀ léèwọ̀ ẹ ẹja sọ́ra fún àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ tí ó dá ẹja sọ́ra fún àwọn asọ́kásọ́ ẹ̀dàpọ̀ ẹja sọ́ra fún àwọn ọkùnrin ìbáṣù tẹ́kùwà lọ́lọ́n pa aláṣẹ rẹ̀ aṣọ bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bó ṣe pa àwọn obìnrin náà láṣẹ rẹ̀ aṣọ ìpayọ ọlọ́run òun náà ni pé múnú àrísìkì tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láṣẹ fún ọtí ọ̀gbọ́dọ̀ lọ́ni lọ́wọ́ gbà kó tó di gbọ́ fira sọ ó láti múnú àrísìkì halal kó fira sọ aṣọ rẹ̀ tọ́ ni pé gbogbo adájọ́kùnrin ìbùbá wa àti wa òkè kókósẹ̀ o ní tó lẹ fún wa ìgbàgbọ́ tèmi wá lọlẹ̀ pápátá o òkè kókósẹ̀ ni tí ìgbàgbọ́ rẹ bá jẹun sókè dáadáa àárín ojúkun òun náà ni yóò ni yóò wà aṣọ ni ẹ má aṣọ aṣọ ni aṣọ tó ṣe pé nígbà tí rán apá débi pé kódà ẹlòmí ọ̀bẹ rí ṣòkòtò yọmọ fi ṣe sọ́ọ̀sì ni gbogbo ilé aṣọ tí èsà sọ bẹ̀rù ọlọ́wọ́n bá ni ẹja sọ̀rọ̀ àpò àwọn àtàjọ́bìnrin gbogbo aṣọ tá a rán tó fún wa lára dẹ́ndẹ́ndẹ́ndẹ́n ẹ̀dá kùn kọ̀dá aṣọ tí ń fi òhò wá hàn ẹ̀dá kùn kọ̀dá aṣọ tí ọ̀balẹ̀ kọ̀dá aṣọ tá a wọ̀ tá a gbé jìlì báàbù le torí tọ́lọ́ ká sọ gbọ́ ara wa ká sì máa dúpẹ́ fọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá ká lè bá aṣọ oríire pẹ̀lú ìyọnu ọlọ́run gbogbo adájẹ́ mùsùlùmí ẹ dákun ẹ wa ìmọ̀ yẹ já lọ daadaa dáadáa sábà kọ́ ìmọ̀ à ń sọ fún wa má lọ kọ́ ìmọ̀ rẹ lọ́dọ̀ àbá aládàádáálẹ̀ oníbídí àmọ́ lọ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ kóró ó ti pọ̀ nínú àwùjọ tá a wà kò sí àwíjàre fún ọ níwájú ọlọ́run wa káàsì kọ́ ní ibùsẹ́lẹ̀ rú rere ètò ṣe mọ́ dáadáa torí pé tí ń jẹ́ ìmọ̀ òun ni kí lọ́lọ́run sọ ọlọ́run sọ báyìí ànẹ́bí sọlá sọlá sọ báyìí báyìí làwọn sàábé ti sọ tí wọ́n ti gbàgbọ́ yé ìtọ́nà àtòjíṣẹ́ rẹ̀ sọlọ́lá sọlá ti sọ bẹ́ẹ̀ sì ni ìmọ̀ ẹ̀sìn wa ni o tó ń kálukú wa káwa lọ wá ibi tó ń kálukú ọba ti gba ẹ̀sìn rẹ̀ tó bá ti gbẹ̀sìn tọ̀lọ̀kọ́ ìmọ̀ràn lọ́dún bídíà má gbàgbé bídíà rẹ̀ má gbàgbé pé yọ ọ̀rà pálá sínú ìmọ̀ rẹ̀ tó ti pè ọba bọ́ kọ́lọ́n kó sanu fẹ́mi àtẹnì wa ẹ sì já lọ ta kété ẹjẹ́ jìnnà táwọn àáfà bí àwọn àáfà tó ti fún jẹ́ ọ̀pàrọ̀ tí wọ́n já ẹni bí wa àwọn tó pé àwọn wọ̀nyí wọ́n máa tó pẹ̀lú wọn ni kan náà Muhammad sallallahu alaihi wasallam máa pè wọ́n ní pòkì ẹni tó bá wù wọ́n ni wọ́n fi rinlẹ̀ pé sáàbẹ̀ lélẹ̀ lọ́dọ̀ ẹni tó bá wù wọ́n wọ́n yọ orúkọ ẹ̀ kúrò nínú sáàbẹ̀ ni kódà ẹlòmíì nínú àwọn sáàbẹ̀ yìí wọ́n tún ṣépè wọ́n tún bú wọn kódà wọ́n tún sọ pé àwọn sáàbẹ̀ ò lẹ́tọ̀ọ́ sí ká fún wọn subhanallah gbogbo nkálukú yín náà lẹ́jẹ́ tíbẹ̀lẹ̀ jẹ́ tẹ̀ ń gbọ́ tẹ̀ sírì wọn náà wẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wa náà á tún rí inú wa tẹ́lọ̀

lópin ìgbà tí wọ́n bá dúró lórí òdodo kí lọ́lọ́run sọ kí láyé lóṣù sọ́lọ́m sọ wàláì wọn ò ní já àfa wà láíláí wọn ò sì ní rí àpọ́nlé pẹ̀lú wa lópin ìgbàgbọ́ ebe wọ́n taari ọ̀rọ̀ ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n taari ọ̀rọ̀ àlejò sọ́lọ́run sẹ́gbẹ̀ẹ́ kan wọ́lọ́ọ̀yà àwọn wọn bẹ́ẹ̀ a sì ní bàbàrà wọn nọ̀rọ̀ a ní babara wọn ní gbogbo ìṣesí kó tù kọ̀mọ̀ torí pé ọlọ́run ju àwa lójú wọn lọ ọlọ́run pàtàkì lọ́kàn wa wọn lọ ọlọ́run ọba ilé kíọ́lá a amadu ṣe lọ ẹ dákun o wa ẹjá jìnà sáwọn àfà káfà tó wọn máa sọ àwọn èèyàn nù kó o níbi wa níbi tí ilẹ̀ mọ́dé yìí níbi tọ́lọ̀ ọba ìlẹ́kíọ́lá ní kí ìmọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ní ọ̀tàn dé yìí níbi tọ́lọ̀ ọba ìlẹ́kíọ́lá tó fi oríṣiríṣi àwọn ìmọ̀ tẹkinọ́lọ́jì tó tún fi kíjìnkì wa tó jẹ́ pé ó ń sọ̀pọ́ọ̀tì ìmọ̀ ẹ̀sìn ta ní yìí ká tún wá rí fáwọn kan gbójúgbóyà àyà wọn ti rí ọkàn wọn balẹ̀ sí pé kí lọ́lọ́run fẹ́ ṣe wọn wá tunu lánàá wọn ní táwọn ọba gbàwẹ̀ kí lọ́lọ́run fẹ́ ṣe fáwọn subhanallah tọ́wọ́ pé káàkiri gbogbo orílẹ̀-èdè ayé ẹ lọ béèrè káàkiri gbogbo nkálukú gbàwẹ̀ lánàá ni ìwọ tó ti wá ń gbà bọ̀ láti pilẹ̀ ọwọ́ àgbàdì mọ́kàdì ọwọ́ ajá ẹyọ kan ẹ sọ fún wọn o ẹni tó bá mọ̀ wọn sọ fún wọn o wípé tó bá jẹ́ pé bá lọ gbé àwẹ̀ ìkalẹ̀ lẹ́ni tó mọ̀ mọ̀ sọ pé ò ní ṣe ni tí wọ́n bá gbàgbọ́ lọ́wọ́ ní tẹ́ ó gbà lọ́wọ́ wọn torí pé wọ́n takọ̀ sọ́lọ̀ tí ọba yé wa káwa náà sọ pé kọ́mọ kó ṣe nǹkan kọ́mọ wà náà fanta kọ́mọ ṣe nǹkan yẹn kọ́mọ ṣe nígbà tásìkò ti lọ bá ní ẹmọ ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ṣe báyìí mọ́ lọ mọ́ wulẹ̀ ṣe mọ́ máa ṣe nǹkan mi ọlọ́run bá rọrọ̀ kù di àwẹ̀ wọn ṣùgbọ́n kápẹ́ tí wọ́n ṣe yìí lọ́ba lọ bọ́ sí àṣìṣe lọ́dọ̀ ẹlòmíì wọ́n ti mọ̀ pé àwọn ti jẹ gbèsè àwẹ̀ wọ́n jẹ gbèsè àwẹ̀ jẹ́jẹ́ là ń pẹ́lẹ́pẹ́lẹ́ lè wọ́rọ́ lè ẹ̀ tí wọn ò ní wulẹ̀ sọ bẹ́ẹ̀ nìkankan àbùkátà fún ọsọ fún wa wọ́n sàgbà ẹyọ kan yẹn padà ẹ wo orúkọ yòówù tí wọ́n ní wọ́n gbé lórí gbogbo yòówù òkìkí yòówù tẹ́lòmíì rí ó ní wàláì òdodo ọ̀rọ̀ lásán àfi tí wọ́n bá ní ẹ̀rí tí wọ́n gbẹ́sẹ̀ lé tó ṣe pé yóò sọ fún ọ pé ọtọ́ láti pẹ́ káwọn òtún nù torí ẹ̀rí tá a gbẹ́kẹ̀lé tá a sì gbára lé látọ̀dọ̀ àníbọ̀ Muhammad sallam òní pé ẹ gbà wẹ̀ tẹ́ ẹ bá ti rọ́ṣù ẹ sì gbà wẹ̀ tẹ́ ẹ bá ti ẹtúnú nígbà tẹ́ ẹ bá ti rí oṣù ṣùgbọ́n tí kùrùkùrù bá bọ̀ yín lójú ẹ ká òǹkà oṣù tẹ́ ẹ wà yẹn tí ó pé ọgbọ̀n wọ́n pé ṣàbáà ní kákó tó bẹ̀rẹ̀ Ramadan ṣàbáà ní ó pé ọgbọ̀n kápẹ́nu Ramadan yìí náà ni láti kó sínú ṣàwọ́ ìtàbí sọdún akàrọ̀pọ̀dọ́ọ̀nù wa tí ó pè ọgbọ̀n gbogbo ọ̀pọ̀lọpọ̀ countries tí wọ́n tún rósù ṣáájú wa ó ń kálukú ní kéde wípé àrósù o àrósù o àrósù nígbà táwọn èèyàn kan wá ń bá wa béèrè pé bàbá kí ló dé tó fi rí báyìí ẹ̀yin nìkan mọ̀ ní bá a ṣe ń wò yí àtàwọn míì kí ló tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní tó ṣẹlẹ̀ ẹni tó ti pé tẹ́ ẹ bá béèrè lọ wọn pé ìdùn mélòó ní bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni wọn ò lè sọ tẹ́ ẹ bá béèrè yá yẹn ti bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni wọn wọn ò lè sọ tí wọ́n bá jáde lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ béèrè àwọn èèyàn tó bá wọlé ní pé tá à ń béèrè wa wọ́n wá sọ pé oṣù bó ṣe pamọ́ tó yìí wọ́n sọ pé àwọn rí pẹ̀lú ìyẹsẹ́wò tẹ̀rìbọ́ ìwà lọ́ọ̀hìn ó burú tún wá burú pọ̀jù tó bá jẹ́ pé àwọn tó ń délé ni báwo táwọn yẹn bá sọ pé orí ìmọ̀lélẹ́ yìí ògóńgórí ìmọ̀lélẹ́ yìí tó bá jẹ́ pé wọn ọ̀dọ́ wọn láti rí eléyìí wàláhì ó jáì ẹ sọ fún wa ẹ má jà hélì àwọn èèyàn lórí aburú ẹ má jà dúró táwọn èèyàn di ìbàjẹ́ gbogbo àwọn tẹ́ ń dúró di ìbàjẹ́ yẹn ó káàárọ̀ báyìí láì kéyà mà níjọ́ tí wọ́n jà ó jáde kó lára yín fáwọn ọmọ yín ẹ dákun àrọ̀ wa fọlọ́n ọba kó ti anúfẹ́mi àtẹnìkọ̀ kan wa kó dúró tiwa kó sí rọrùn tó pọ̀ fọlọ́n ọba kó ṣe fún wa ọ̀la agbára rẹ̀ ọlọ́ọ̀kú rẹ̀ ẹ sọ fún wa o ó ń kún ọ́yà tètè lọ tún àwẹ̀ ẹ̀yọ kan yẹn fọlọ́ tún gbà ó dànù ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa rẹ̀ ó tóbi o Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n kàǹkà lójú ara wọn ni wọ́n fi gbé jù sílẹ̀ wọ́n ní ọlọ́run ò ní ìgbà tí wọ́n bá gbàwẹ̀ yẹn táwọ́bà ìrònúkú àdàlókù tí wọ́n láti lọ sí ṣùgbọ́n arọ́gọ́rọ̀ àwọn olùmọ́wà tó sọ pé ẹ sọ fún wọn fún ọgbà tó tún wá ṣe táwọ́bà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí kó ṣe é ṣe kó ṣe kí ni o kó wúlò fún wọn kí ọlọ́run ọba kó ṣe àánú fún ọ̀ka wa ìbáraọlá ọlọ́ni ẹ̀tọ́rọ̀ gẹ́tọ́pọ̀ النبي صلى الله عليه وسلم اللهم أعز الإسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم زلزل أقدامهم اللهم زلزل أقدامهم اللهم لا ترفع لهم رأية ولا تجمع لهم كلمة اللهم جل جميع تدبيرهم تدميرا عليهم برحمتك يا أرحم الراحمين اللهم ثبتنا على الحق والدين اللهم ثبتنا على الحق والدين اللهم اغفر لموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك برسالة وماتوا وهم على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافيهم واعف عنهم اللهم اشف جميع مرضى المسلمين والمسلمين وفك أسر المسلمين والمسلمات اللهم فرج هم عن المهمومين والكرب عن المكروبين برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته